bàbá a ti mú bọ̀ láti àárọ̀ gbogbo ẹ̀ ti ń bó sára lọ yìí náà mm, ó náà nǹkan tó ṣẹlẹ̀ náà nígbà mm. di pé sẹ́yìn náà ti ń lọ tó di pé gbogbo ẹ̀ ti ń mo wá rí pé lọ́dún kan ẹ kan ní ní ní ẹ̀dẹ́ hmm. mm, tó di pé ẹ wà lè lọ tó di pé ó di pé wọ́n pè yín sẹ́jọ́ tó ní tó bá dọdún kejì ẹ máa lọ ìyẹn náà tó wá rí pé nǹkan ńlá tún wá hmm. tún wá ń ṣẹlẹ̀ ẹ jẹ́ ká tún dìyẹn náà mú nípa àwọn nǹkan bẹ́sẹ̀ 1984 1984 àwọn ẹ̀dẹ̀ descendant union wọ́n pe ẹgbẹ́ wa pé ká wá ṣeré fún wọn ní ìparí ọdún a máa ṣeré yẹn ní December 31st mọ́jú sí January 1 àwa múra láti lọ bí eré yẹn ọjọ́ tá a wí yìí lágbára adiro aṣègbè ńgbà tá a máa dé ìwó ròdù gbogbo ìwó ròdù yẹn di pa pátápátá hmm. òjò ńlá kan tún wá rọ̀ mọ́tò kankan ò tiẹ̀ lè kú òǹbi tó gbé wà àkànwà lójú kan náà nígbà tá a fi máa ráyè kúrò nínú odòpì yẹn tó fi máa tú ó jẹ́ bíi eleven. lálẹ́ lálẹ́ tó yẹ kẹ́sì bẹ̀rẹ̀ eré gan. nígbà tá a fi dẹ̀dẹ̀ aago kan ti fẹ́ lù hmm. gbogbo olú ti sùn. bẹ́ẹ̀ mo ó dàgbọ́ bá yín fàǹgbà yẹn tó di gbọ́dọ̀ eh, ọdọ dẹ́dọ̀ àkọ́kọ́. ẹ wọ́n bá fà á pé wọ́n san owó díẹ̀ fún wa agreement wa ń gbé yẹn. agreement wa hmm. bá a ṣe bí ó ṣe di pé ilẹ̀ mọ́ńjọ́ kejì a bá lọ bá olórí wọn ọ̀rọ̀ òun kọ́ hmm. ọ̀rọ̀ ẹgbẹ́ ni tẹ́gbẹ́ bá decide a máa gbọ́ hmm. ha ìbànújẹ́ dé a sì ronú pé a gba balance owó ó hmm. kù bá ṣe kú lẹ́dẹ wàhálà yẹn kọ́kọ́ bá wa kọ́ bẹ̀rẹ̀ sí wọ́n náà bá ṣe repo sọ́kọ̀ bá yẹn ṣe àkú lẹ́dẹ àdarí síbàdàn kò pé èmi dẹ̀ máa ń dá para kan gbà náà wọ́n ní etí ẹ̀gbọ́n náà jọ́ta ti ń ṣeré àti ẹ̀rí kan pè wá lẹ́jọ́ rí <laughs> láì mọ̀ pé ẹjọ́ ń bọ̀ bá a ṣe rí ìwé lọ́ọ̀yà nìyẹn wọ́n bá gbé ìwé dé pé eré tó yẹ ká lọ ṣe à ṣe à kí láwa ti ṣe báyìí o alákọ̀ọ́bà ẹ̀jẹ̀ àlọ́bá lọ́ọ̀yà wa a sì láwọn ọ̀rẹ́ lọ́ọ̀yà tó pọ̀ balọ̀bá kan ló bá bú ẹ̀rìn ó ní báyìí ni ó ní ẹ̀jẹ̀ kó ń kọ́ lẹ́tà sí wọn kó ń wá bẹ̀ wọ́n against. following year. abani ní òbúrú ṣe bọ́dún yìí náà ni ṣé àti bàbá ọlọ́fà náà jọ lọ ẹjọ́ ìwà nù gbogbo. gbogbo àjọ wa ni ah, àjọ wa ni bàbá gbà pé àṣírí ẹ̀ ní December 1985 nígbà tí ó tó bí November ending tá a fi wọ December yẹn àwa bẹ̀rẹ̀ rìaza hmm. máa sọ fún ọmọ wa kan Michael Àríyọ̀ máa sọ fún un ní ó jẹ́ máa ṣe rìhásà méjèèjì papọ̀ kó má jẹ́ pé wọ́n ló ṣe gbogbo ẹ̀ wá ní ṣé nǹkan máa ṣe yín ẹ wá di gbogbo ẹ̀ léun lórí eré ní àwàdà ni nígbà tó di a wà ní location baba sala mo ṣe bọ́lá tán adarí ti location yẹn báyìí mo délé ìyàwó mi sick ó dẹ̀ wà ní oyún wàhálà yẹn la ṣe títí títí títí a rí i pé ọmọ mu mo bá gbé o e dọ hospital mo gbé e dọ hospital kankan làwọn yẹn bá ní ká lọ gbé ẹrù ọmọ wa ilẹ̀ dẹ̀ ti ṣú alẹ́ ni pé ìdìdájíjọ́ kejì mo bá gbẹ́rù gbọ́ngbà tí máa dé hospital báyìí mo kàn rí pé wọ́n ti block ẹnu wọ́ọ̀dù yẹn wọ́n kẹ́nìkan kan wọlé wọ́n ní asọ́rì ah, gan àjọṣeré di five a.m. ni bí gbogbo nǹkan ṣe dàrú nìyẹn ìyàwó yín ti jáde láyé ah meanwhile ti ṣe scan ti mọ̀ pé bèjì ni hmm. mo kọ́kọ́ dúró mi kọ́kọ́ mọ̀ bí ti mo wà ṣáyé ni ṣọ́run ni kí ló wá sọ́kàn mi kíní kan mo rìn bọ́ta ẹrù tí mo gbé wá ó wà lọ́wọ́ mi àbúrò ìyàwó mi tẹ̀lé mi ló dání mo kọ́kọ́ sọ fún pé lọ sílé mo ní sọ pé discharge wàá bẹ́ẹ̀ ṣe rí àwọn ọ̀rẹ́ mi pásá ṣe gbé nìyẹn that was December thirtieth hmm. December thirty ó kọ̀ọ̀lá tá a lọ síbi eré yẹn lẹ́dẹ̀ lẹ́dẹ̀ ah wàhálà àkọ́kọ́ bọ́kàn mi pé bóò láti wá ṣe orí wàhálà yìí láwa gbáragbáragbáragbáragbáragbára gbogbo ẹrù tá a fi ń ṣeré ilé mi ló wà hmm. mọ́tò ẹgbẹ́ wa tá à ń lò ó wà ń ta ọ̀dọ̀ mi. Hmm ṣé wọn ó kẹrù jáde nínú ilé ara ayé ò rí wọn pé wọn ń kẹrù jáde hmm. nílé ẹni tíyàwó ẹ kúta ṣe ẹsìn kúta ṣe darí délé àbí ìjọ kejì báyìí má ṣe dé báwo la ti fẹ́ ṣe báyìí. gbogbo àdá ti gbọ́ pé ìyàwó yìí ti ṣaláìsí. àwọn gbogbo àjọ sin àjọ ṣe àjọ ń dààmú kiri gbogbo àjọ ń káàkiri gbogbo ọmọ ń tíátà àjọ ṣe gbogbo wàhálà yẹn ni mo wá ní kàn máa bọ̀ mo wá dé àǹtí mi wá rí àǹtí mi ń bọ̀ láti títì ó wá rẹ́nìkan nu bọ́ọ̀sù wa tó ń gbá mọ́tò ẹ̀ nínú bá bí ló bá ń bọ̀ ló bá pé tó bá fi lè bá wọn lọ bí eré kan gbogbo ọ̀nà dẹ̀ tí mo pa á léré hmm. tó bá bá wọn lọ bí eré kan ìní kó bẹ́ ẹgbẹ́ yẹn ṣe mọ́ ìní kó ṣe tíátà mọ́ ariwo yẹn ti wá pọ̀ débi pé kálukú náà ti ń sẹ́ pé a lọ bí eré a lọ bí lọ́fà náà ohun ìdẹ́rìn tó le ó ti sá lọ <laughs> ó ti sá lọ ní tiẹ̀ mo á wò bóun náà ṣe fẹ́ mo á pe àríyọ̀ yẹn àríyọ̀ bẹ́ẹ̀ ṣe kó ẹrù jáde máa bá yín wá nísìn mo ní nínú sọ ẹ̀yìn kùlé lẹ́rù yẹn wà lẹ́kùn kan sì wà tó jáde sẹ́yìn kùlé mo ní màá lọ sílẹ̀kùn yẹn sílẹ̀ màá dẹ̀ ṣí store màá wá ti ti pásẹ̀jì yẹn wá gba ẹ̀yìn lọ́hùn ẹ̀rọ àbùdọ̀mọ̀ akẹ́rù yín mo kọ́ bọ́ tàbí ẹni tó lọ tọ̀ mo sílẹ̀kùn ẹ̀yìn kùlé yẹn mo ṣí store mo padà wọlé mo dé ṣòkòtò wọlé gbogbo ẹbí mi jókòó hmm. wọn wò mí mo wá dúró mo wá ń wọ ọ̀nà ẹ̀ǹkúlé ẹ̀ báyìí má ṣe àì má ṣe àì àbúrò mọ́dà mi bá ní kí ló dé mo ní ẹ̀wọ̀ ẹ̀ yìí ẹ̀ yìí kí àwọn bíi mẹ́rin náà pàdé ara wọn.